<laughs> alájí baraka ẹtú ti ń lọ jímọ̀ ni ẹ ti wá sọ jímọ̀ yìí di kọ́sítọ́mà yín o. ẹnu ẹlẹ́wà yẹn ẹnu ẹlẹ́wà yẹn tábà kí jímọ̀ ọ̀hún náà ń sìn ẹ máa jókòó ni ẹ máa tẹnu bọlẹ̀ kiri ń pé èyí jímọ̀ wọn kì. dògiri po hmm. ilé ayé ń yí lọ à ń tọ̀ tiẹ̀ wá yé mi mọ́ rárá because irú tó ṣẹlẹ̀ sí Murphy ọmọ Àfọlábí ẹni kan ló mọ̀ àmẹ́ni tó kàn kọ́lọ́run jẹ́ kọ́dún jìnnà síra wọn tó ẹni tí èèyàn bá jọ ń jẹ tẹ súnmọ́ra yín bíi iṣan ọ̀ràn tẹjọ́ ń jẹ tẹjọ́ ń mu tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí tírù kan ìbá ìbá ṣẹlẹ̀ sí ẹ mọ bó ṣe máa rí ni ojúmọ́ kò ní mọ́ báyìí kéèyàn máa ronú lọ síbi àbí tó bá wo fọ́tò ẹ̀ báyìí ìrònú á tún báyàn ni ní pé ṣé mọ́fìdì ṣá ẹni tó lọ tún ṣe máa padà wá ẹ dúró náà ẹ bèmí gangan léèrè pé ta ni mo tún fẹ́ bá jà báyìí ẹ bá ń bi Lukman Raji náà léèrè nípe ta ló fẹ́ bá jà kẹbi Kaminu Kọ̀ǹpó gọ̀lúgọ̀ nípe ta lòun náà fẹ́ máa pariwo mọ́ kẹ wá bi làlá àmú ìdènà ládàpọ̀ nípò wọn àti ta lọ́jọ́ fẹ́ máa hági lójúmọ́ kẹ wá bi àmúdé èkó nípe ta ló fẹ́ sọ fún ìsìngbà ọ̀gá wa àwọn ọ̀gá nǹkan tẹ́ ṣe ó dẹ̀ dùn mí ẹ béèrè mọ́fì yìí náà ní everybody bá fà wàhálà. àmọ́ ah, fi nǹkan tó ṣe ò dáa nǹkan tó ṣe ó dùn mí kan gbá kan àwò mọ́ fi máa sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ fi máa ṣe kinní kan mọ́ mọ́ fi ó dẹ̀ máa fi tẹ yín lọ́rùn tó bá máa fún yín lésì náà ló fi máa fún yín lésì wo gọlúgọ wo ọmọ kankan tí ẹ wo gbá kan ee eh, á ah, mo fi wájú tó dojú kọ kọ́lọ̀ jẹ́ kó dà o ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ lágbọ́rọ̀ ọlọ́run á ní fi kú ẹ̀ ṣàkúfà fáwọ̀ rẹ̀ kò ní fi ṣe fẹ́ bí kò ní fi ṣe fara kò ní fi ṣe fáwọn ọmọ àtàwọn tó súnmọ́ àtàwọn ojúlùmọ̀ mọ́fì rest in peace.